الله عنه أنت حديث هو أتوقع أبو هريرة كما قال يوم عن النبي صلى الله عليه وسلم وما حدثنا عبد أنه محمد صلى الله عليه وسلم قال وما من الله تعالى فالبلد لحظة ولا يبعد تجاوز عن أمتي ما حدثت به أنفسها ومن لحظة وتجيب وما أمتي من أجل أبقي أمع الصوت أبقي أمع الصوت الله أكبر sí ìjọ da ti ẹ̀mí owó tí o ti sọ̀dá yìí ọlọ́run bá ti gbé gbogbo wọn ìjọ ẹ̀mí owó ṣùgbọ́n ọlọ́run sọ́lá. ما لم تعمل أو تتكلم رتبة في قبعة àti lọ́gbà tó wà ní sọ́jà dé lọ́gbà tó wà ní ìmọ̀ ọkọ̀ yẹn lọ́gbà wa lọ́gbà tó fi ọbẹ̀ ìtọ́lá ní àwọ̀ nígbà tí ìmọ̀ ọgbẹ́ ìyàwó ọkọ̀ àkọ́kọ̀ òun jáde. ẹjọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àgbà nígbà tí ẹrú nígbà tí fi ẹ̀mí nígbà tí kọ́ ìyàwó kalẹ̀ ìyàwó tó ti kọ́ náà ònà níbi tó ń sọ wà lọ gánà nínú sọba ìgbé ìdí ẹnu máa ń lọ lórí òun yẹn fi àpá fún àwọn ọlọ́mọba òun rẹ̀ òní àwọn àgbà náà àwọn ọlọ́mọba wà lọ gánà ọlọ́mọba ti gbé kú wọn àti yóò ti kọjá ní àbí tó ọ̀hún pé dia syurga syurga nak saya wali apa dari di Allah kita muslim ala Insyaallah sallallahu alaihi wasallam syurga wa ta'ala Yang bi aqsamil wa ta'a yani ẹgbẹ́ tó bí agbẹ́ tó bí asáka láti ẹ̀fọ́ wa nínú ìlú gbogbo ìgbà tó sọ kájọ wọlé àtẹlẹ àtẹlẹ ìjọba ní àtẹlẹ òde àtẹlẹ kọlọ kankan tó máa ká tó kọ bí kẹkọọ rẹ ní kàyé àìsí rẹ fẹnu wa la tó ti bẹ àtẹlẹ àtẹlẹ náà tíwájú tó ti wà ní òkè nàìjíríà pé ìgbọràn tó ń bọ̀ lẹ́yìn lọ́wọ́ la ìyẹn kó sùn máa ta wẹ́ báyìí fún ọ̀gá máa ta wẹ́ kó gbé ìgbọ̀nà tí ó tọ̀ ó gbọ̀nà tó tọ̀ lọ́nà tó tọ̀ ní ọkọ̀ ojú omi àbí gbogbo ojú ọ̀nà tí ìpàdé àwọn hmm, àwọn kọ́sùmọ̀ fún wa sọ. ó ti kọ́ ọ̀nà sí àbúrú mi ó ti ti fẹ́ gbé ìwọ̀n ìjọba yìí náà ètò bí ìjọba ti ti ní ìwọ̀n kàmá ká o ẹgbẹ́ ìjọba ti ní ìwọ̀n kàmá ká ni àwọn tó ń ta ojú ti ọ̀nà wọn wọ̀ ó wọ́n gbé ọjà kan lọ́tọ̀ ní Nàìjíríà àwọn tó ń ta láwọn tó bọ̀ kan ṣùgbọ́n ìjọba ti ní ìwọ̀n kàmá ká o síra ìgbì ọ̀nà tí wọ́n ń gbé gà ló lẹ́tọ̀ọ́ tí ìlà gbogbo ọdún lẹ́tọ̀ọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ní àfọ́sẹ́sẹ́ ìtura gbà tó bá yẹ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lọ kó láti òkè òkun tẹ̀lé ìdájọ́ ń ta ní ẹ̀gbọ́n ìlú ní sọ́ọ̀bù fóònù ńláńlá ẹ̀ka àwọn ọmọ ọmọ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ àti àyàtàlẹ́ àyè àtàlẹ́ ẹ̀rọ ẹ̀rọ ìta tó ti ń bí ìdílé wọn ta ló bẹ́ẹ̀ ẹni tó fẹ́ máa ta ní ẹlẹ́yẹ̀dọ́ tó ń lọ́ra bẹ́ẹ̀ tó bá ti yọba gba láàyè ìgbàláyè wà fún máa ta ọ̀gá báwọn nínú ìlú ó túmọ̀ pé ìgbàláyè wà fún àwọn kábí wọn náà tó àwọn tó wá ní káwọn aláwọn kan kábí wọn náà lọ́wọ́ tó tọ́ kára àgbáyé wáyé tó lọ́wọ́ tí ó tọ́ àwọn onísọ pé gbogbo ọmọ nàìjíríà ní ìlú wọn náà lé ní ọ̀nà tó tọ́ tó sábẹ́ ìgbàláyè wà fún wa kí ìfọwọ́n mú àwọn tí wọ́n ń ta ọjà yẹn so kágbà pé bóyá àwọn míín wà tẹ̀sán gba àwọn ìdòbí ọmọ mọ́tò náà táwọn náà gbé ojú ọ̀nà táwọn náà gbà sí ìfọ̀n gbà so àbáyé wà tẹ̀sán àwa ni wọ́n ti sàn ní odidi òní báwọn abẹ́ kó wá yá káwọn abẹ́ lókè ọ̀tún káwọn gba àwọn tí ó sọ káwọn sọ ọ̀rọ̀ wọn èyí máa ń fà náà nígbà tí kọ́ yàwó èyí náà náà fà àbínú sí yàrá kí ló fà ó bínú sí sí àwọn ẹni náà jù ọlọ́wọ́ sọ̀rọ̀ àlàyé àyè orí pé dàbí ìlú àbínú ó bínú bàtà wọn kọ́ náà Thank you. الحرج وما تدركون Tòkè Hafla ẹ̀mà tí a bóyá pé àtúntàwà tó lọ fún nítorí pé ìgbà ìṣòwò ilé ọmọ tó lọ wà lórí àgbẹ̀ tó máa jẹ́ máa tó máa tó máa yọ sólù lẹ́fẹ̀sì fún àwọn obìnrin tó bá lórí so ìbí wá jẹ́ pé nọ́mà ní pé ipò pàtí ẹ̀ pé ṣe ìyàwó yẹn tí ẹ fẹ́ àmọ́ kọ́ èèyàn kà bí wọ́n ti pa ọlọ́run tí a rà sọ ẹgbẹ́ lọ sí náà. Mọ́tò àwọn ọmọdé àti ìlú ọ̀gbìn ìdúró gbọ́dọ̀ wá tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n wọlé bẹ̀rẹ̀ nígbà tẹ̀ àgbà ọ̀gbìn náà ìwà ìdálábà àti ìgbàfẹ́lẹ́ àṣìṣe ọlọ́dọ́ tó ti lè gba títí tí wọ́n tẹ̀ kí ọmọ ayé òbí mú wà mí fọ omi àti ìgbàfẹ́lẹ́ àti ìgbàfẹ́lẹ́ lọ́lọ́dọ́ òbí bẹ́ẹ̀ lọ́lọ́dọ́ tó bá ti dúró tó ọkọ̀ ẹ̀rẹ́ kalẹ̀